àwọn àfáà islam wọn ò yéé máa gba ẹgbàá wá hadith ń sọ nípa làánà fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá kọ́lé sísàárì ni wọ́n mú ní àyè ìjọsìn. ويقررون شري... شريعة رسول الله صلى الله عليه وسلم في تعليم ذلك وسمى قارا وسمى في عن الله ìṣẹ̀ríà ànábì nípa bó ṣe sí léèwọ̀ kéèyàn ṣe bẹ́ẹ̀ ìmọ̀dárí sí him láwọn lékè wọn ọ̀mọ̀járí sí ọfà ọ̀dẹ́hìn àti ìjókòó àwọn olùfakùrá ni wọn yàrùwú yàrùbí àkàr awal wasabir alkabir yàrùwíha aláàkírù aláwal àwọn ẹni àkọ́kọ́ ń gbà lọ́dọ̀ àwọn ẹni ìgbẹ̀yìn ọmọ èké lọ́dọ̀ àgbàlagbà wọlùmùtàálìm ánìláàlìm ńládùn ayyami sahaba àwọn ọmọ kí ó gbẹ lọ́dọ̀ àwọn àfa wọn látàsìkò àwọn sàbí ila hadhihi al-ghaya lásìkò tá a dé ọ̀rọ̀dá al-muhaddithuna fi kutubihim àwọn àfa aládì sí ọkọ̀ àwọn àdìsí yẹn sínú tíra wọn al-mashhura min al-ummahat àwọn tí àwọn tó gbajúmọ̀ nínú àwọn ìyá tíra wal-musnadat àtàwọn musnad wal-musannafat àtàwọn musannafat صنف أبي المسند وأوردها المفسرون في تفاسيره كل عام هو لتفسير وتقع حديث يسير تفسيرها وآل الفقه في كتبهم الفقهية أما هو فقه هنا تقع به وهل الأخبار والسير في كتب الأخبار والسير أما هو قطر كما قام سيدنا سيدنا سيدنا وقالنا gẹ́gẹ́ bẹ́ẹ̀ yòókọ́ ó ní ó sì wá sọ pé iná ni mùsùlùmí náà lámì ń kìrú àlàmì tààrà rẹ̀. nígbà tó káwọn mùsùlùmí yìí takọ ẹni tó bá ti bẹ́ẹ̀ wọ̀hún yàrá ònà àdínlátà àdìgbò tí wọ́n sì rí àwọn èrè yìí dé ń kọ̀ fún mi nípa àwọn ṣíṣí yìí. wọ̀lá lè fà àárín tí wọ́n sì ráwọn ẹ̀rí ìṣẹ́bilé fẹ́ẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ wá níbú láti wá sọ pé wọn ò tako. khalfan an salaf ìkúlẹ̀ àṣẹ àwọn ẹni ìṣe àwọn ẹni ìgbẹ̀yìn gbà lọ́wọ́ àwọn ẹni ìṣáájú ní gbogbo àsìkò láti bọ̀ táwọn sàbẹ̀ ti lọ. ومع هذا فلم يزل العلماء الإسلام منكرين لذلك مبالغين في النهي عنه. pẹ̀lú báyìí náà àwọn àáfàá islam náà kọ lẹni tẹ́ ń kọ ìṣesí yìí ó sì máa ń dógógó pẹ̀lú kíkọ ìṣesí yìí وقد حكى ابن القيم عن شيخه تقي الدين رحمهما الله فهو ابن القيم أتي صنطا وفاهم تقي الدين ابن تيمية أبو رحمهما الله وهو الإمام المحيط بمذهب السلف هذه الأمة وخلفها أني أفاري أفاتي النمى kọtán nípa mọ́dàrí àwọn sálàf náà ló máa ní àtàwọn tó wà lẹ́yìn wọn. ànàkọ sọ́ra àmàdà tọ́wá ìfìlẹ̀ náyé àbìnáyà mẹ́jẹ̀rẹ̀ kò wọ̀. wọ́n ní gbogbo àwọn tọ́ ìfà àwọn mọ̀dáyì gbogbo wọn náà ti làámọ́lẹ̀ wípé èèwọ̀ ni. كما قال في سعري ثم قال يعني وصرح أصحاب أحمد ومالك والشافعي بتحريم ذلك وعليكم السلام ثلاثة يعني ونيا وضوار المذاهب الإمام أحمد أطار المذاهب الإمام مالك أطار المذاهب الإمام أبو حنيفة أطار المذاهب الإمام الشافعي يعني حرام وطائفة atlaqat alkaraha àwọn míì sọ pé mọ̀kúrú ni lèkè yàmbági àyìn yuhmala ala karahata tahrim wọ́n ní láàkínlẹ̀ ẹ̀kọ́ kọsí náà àbíṣe bí láàkínlẹ̀ kọsí náà àbí lèkè yín náà kọ láàkín wọ́n ní torí àwọn tó lo kálímà kàráhà pé mọ̀kúrú ṣe ń pa sọ fún wa pé àwọn sálàfù ṣe ń bá lo mọ̀kúrú tí wọ́n túmọ̀ sí ni o tahrim wọ́n sọ àwọn tó lo láwùjọ kàráhà gan nínú wọn wọ́n ní yẹ ká àgbétumọ̀ rẹ̀ sórí pé àárí ìsáná lè tọ́ níbi him táwa fẹ́ lè rò dáadáa fún pẹ̀lú wọn. wàhálà ìrọ́nà bí him àyìn ìjẹ́wọ́ wùdú mẹ́ta wá ta àròsọ̀rọ̀ ìlàsàlá sálámà láàánú fàáìlì. torí ẹ̀ tá sọ pé kàráhà lásán ni àti sọ̀rọ̀ àti àti sọ̀rọ̀ sí wọn lẹ́nu nù bí ìgbà pé wọ́n ń sọ pé ó dẹ̀tọ̀ nǹkan tá nàbí sọ pé ẹni tó bá ṣe ó ti dẹni lànà àbí tó a tù lá ẹ ẹ kàráhà tí wọ́n sọ yẹn a tù sí kí ni o tahrim táfà ń sọ nìyẹn. wọ̀nà ànihu ẹ̀dáhà ìdánabí lànà ẹ̀ tó bá ṣe tó sì kọ̀ fún wa kò ní jọ wá lọ́dún wọn sọ pé kàá ni àjẹ́ pé bóyá èèyàn lè ṣe nìyẹn gba pé à ń ṣe lẹ́tọ̀ à ń sọ ọ́ dẹ̀tọ̀ wọ́n wọ́n sọ pé èèyàn lè ṣe nǹkan tánà bí láàrin tó bá ṣe. fẹ́rẹ̀fẹ́rẹ́ tó lè gbé fa haka tasirihi and amini tọ́wáì wọ́n ní wo bí afáì kò sì wá gbàgbé wa ìlàmọ́lẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn tọ́wáì. ذلك يدل على أنه إجماع من أهل العلم إلين túmọ̀ sí pé àpánupọ̀ àwọn àfáà ويكون كثير سعيد على اختلاف طوائفهم جاسيابة بالشيشتو ثم بعد ذلك جاء أهل الثلاثة مذاهب مصرحين بالتحريم أين طبعا العمل في أحمد أحمد ملك أتشافي أقول لكوكو اللي كوكو حرام وجعل طائفة وصرح بالكراهة وحمل وحمل على كراهة التحريم فولي àwọn على wà lọ pé mọ̀kúrú ni gẹ́gẹ́ àwọn hanabiya ni nta tu mọ̀kúrú wọn sí ni إن بناء القباء والمشاهد على القبور لم ينكره أحد. وليه وليه إذا سوف يقام قدوم دون عليه wọn kọ́ lé sí lórí pé kò sínú ìkọta tó pátá ara àwọn ẹnìrè ìṣáájú kankan tí wọn ṣe kìíní rẹ tó wọn ní pé àwọn tí wọn ń kọ́ àwọn kìíní bí àwọn oníṣòwòfí àbí àwọn aláìmọ̀ kan láti fi gbé bó ṣe rí náà nìyẹn Ọlọ́run wa sọ Ọlọ́run wa sọ ara yóò sọ àlùfò àlùfò ìgbàjà sọ mí ìwọlé ìwọlé wa.